èyí ni ìtumọ̀ súrọ̀tul ikhlas maka ni olúwa ti sọ súrọ̀ náà kalẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam iye aya rẹ̀ ó sì jẹ́ mẹ́rin. bisimilahi rahmani rahim. ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. qul huwa allahu sọ pé òun ni ọlọ́run ọba kan ṣoṣo. Allahu Samad. ọlọ́run ọba tí a máa ń ronú kàn nígbà gbogbo àti fún èyíkéyìí bùkátà. Lam yalid wa lam yulad. ọlọ́run náà kò bímọ bẹ́ẹ̀ sì ni ẹnìkan kò bí. Wa lam yakul lahu kufuwan ahad. bẹ́ẹ̀ kò sí aláfijọ́ kan fún ọlọ́run ọba.